àwọn ọmọ bó ponú ponú dídì ni wọn ṣe fẹ́ sin lọ bóòlù tẹsí fẹ́ jẹ́ mùsùlùmí gan tó bá ń sọ pé kùránì lásán ló fẹ́ tẹ̀lé onítẹ̀lé súnà sọ ma yìí pé ọlọ́ni afatu'minuna bi ba'd al-kitabi wa takfuruna bi ba'd fama jaza'u man yaf'alu dhalika minkum illa khizyun fil hayati ad-dunya wa yawma al-qiyamati yuradduna ila ashaddi al-'adab. wama Allahu bi ghafilin amma ta'malun báwo lẹ́sẹ̀ gba pákan nínú alukur'ani gbọ́ tẹ́sà ìgbàgbọ́ sápá kan ẹ mọ̀ pé ìyà tí ń bẹ fẹ́ni tó bá serú rẹ̀ ni ìyà tó le koko ìyà tó le koko ní ọ̀jẹ̀ rùn wọn tó bá sì jọ pé nàlùkìyàm ní ilé ayé ń bí ọlọ́run dojú tì wọ́n khizyun fil hayatid dunya tó bá di lọ́la pé nàlùkìyàm ó jìyà tó le koko torí pé ọlọ́run ọba ò fọ́nú fọ́ra nípa ń báwo ló ṣe gba apá kan gbọ́ tó ṣàì gbàgbọ́ sápá kan anabi sallallahu alaihi wasallam nígbà tí ru ọ̀jẹun ọ̀jẹun yóò bá ràkàtà afẹ̀yìntì fara rọ̀gbọ̀kú tí máa ń sọ fún yín pé njẹ́ bá bá náà alukurani ní kẹ́ tẹ̀lé njẹ́ ò bá sínú alukurani ẹ má wulẹ̀ kọ́ bí ara sí i ẹ gbọ́dọ̀ dárú wọn lóhùn ala inni utitul qur'ana wa mithlahu ma'a rawahu al-imamu Ahmad ẹ tẹ́tí ẹ gbọ́ o ọlọ́run fún mi lálùkùránì ó sì tún fún mi rú rẹ̀ pẹ̀lú ẹ̀ èwo ni irú àlùkùránì sunna anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam wàmà àtàkùmù rọ̀sùlù fọ́kùdù àrọ̀sùlù bìtàrìf anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam gbogbo ntọ́ba mú àfún yẹn tẹ́wọ́ gbà gbogbo ń dáná bí bá sì kọ̀ fún yẹn jìnnà sí o tó bá fẹ́ sóríire tọ́ba yẹn máa mọ̀ pé wọ́n fẹ́ sóríire dáná bí mu asáàtì má tẹ̀lé nítorí sì kọ̀ fún wa ni ọmọ rọ́ọ̀lù. ọ̀rọ̀ yìí pé ó dìgbà tá a bá tó wo ìdájọ́ nínú àkùránì tá a bá rí láti lọ sínú súnà àṣìṣe ni o àṣìṣe gidigidi ni torí ẹ̀ nínú wíwá ìdájọ́ ọlọ́run nípa àwọn nǹkan tá a máa ń ṣe research lé lórí a máa wá ní alukur'an a máa wá ní sunna àti táì nítorí pé nǹkan tí èkíní kejì wọn ń tọ́ka sí nídàájọ́ bákan náà ni lílo wọn rí hadith kan wà tó jẹ́ hadith Mu'adh ibn Jabal allahu anhu ilé ìtọ́kùnrin kò máa fi ń sẹ́ni pàápàá jùlọ. nínú ilmi usul al-fiqh lórí ibi tí a bá fẹ́ wá ìdájọ́ òfin ṣẹ̀ríyà nípa nǹkan kan á kọ́kọ́ wá lọ sínú alukur'an náà dábàá wá nínú alukur'an á wá wá lọ sínú as-sunnah dábàá nínú sunnah gbaná ló tó a kan ká ọmọ máa ń fàdíìsì Mu'adh yìí sẹ́rí ìpè ìgbàdá nàbì sallallahu alaihi wasallam tó lọ sílẹ̀ Yemen ọwọ́ ń ṣèdánwò fún ó ní kí lọ́ọ́ tọba fi ṣèdájọ́ tó bá dán torí wọ́n rán ní olùmọ adájọ olùkọ́ni lẹ́sìn olùsíwájú ẹni sẹ́sìn nísìn kí ló máa fi ṣèdájọ́ tó bá dọ̀ ó ní kitabullah fa in lam tajid fi kitabillah tó bá rí ìdájọ́ tó ń fẹ́ nu alukur'ani kọ ó ní fa fi sunnati rasulillah ajá pé màá wà lọ sínú sunna sẹ́rí pé wọ́n tó nù alukur'ani ni first followed by sunna ńgbà tá a bá tó rí táwọn anú alukur'ani pé gbà náà láti lọ sí inú sunna eléyìí ni tọ́pọ̀lọpọ̀ gbọ́ yìí látàrí àdìsí tọ wọn ní tí ọba wa rí nínú súnà náà kọ wọn á lọ sọ yìí pé ajtahidu ra'yi wala alu máa gbìyànjú máa gbìyànjú máa ronú mi ìnífẹ̀yìntì máa gbìyànjú láti rí i pé mo rí nǹkan kan mú wa nínú ọ̀rọ̀ orí mi mi ní fẹ̀yìntì mi ní sọ̀rọ̀ alẹ̀ máa rí i pé mo wá àdájọ́ kan fún náà. wọn alánàbí wa sọ yìí pé alhamdulillahi alladhi waffaqa rasula rasulillah ila ma yurdi rasulallah. ọpẹ́ ní fọlọ́ tó fi ìránṣẹ́ ànábì muhammad sallallahu alayhi tó fi mànà lọ sí dèntì anabi sallallahu alayhi wa sallam tó yọ́nú sí. àdìtì yẹn tí wàá gé lọ́fíń sẹ̀rí láti sọ pé tábà wá dájọ́ alukur'an láàkọ́ wò tábà rí inú alukur'an ló tó ka súnà àdìtì yẹn ò tó fi sẹ̀rí bẹ́ẹ̀ torí pé kọ̀ọ̀kọ̀fẹ́ kọ̀fẹ́ sẹ́rìn lẹ̀ kọ̀fẹ́ sẹ́rìn lẹ̀ àdìyẹ tó ń pààyè láti pé àdìyẹ tó pààyè àlè fi ṣe. ẹ̀rí torí ẹni tó dọ́gba ni pé alukur'an bíi nípa ntí méjèèjì ń tọ́ka sí lófin. wáyé o àgbáyé àwọn èèyàn kan ní pé gbogbo àṣẹ tó bá ti lè wá nú alukur'an ìtumọ̀ rẹ̀ ní pọ́nrán yìí sunna ìtumọ̀ rẹ̀ yìí. torí ẹ̀ lẹ́sìn rọ́pọ̀lọpọ̀ tí wọ́n máa gbé ebi súnà ni ebi súnà lásán ni ah, la ilaha illallah súnà ni lásán lẹ́nu ẹ̀ alukur'an àti súnà wọn yàtọ̀ síra wọn nípa arú àwọn àdájọ́ tá a máa mú wa àìsí máa gbé alahikamu takilifiyatu khamsa àwọn òfin tó ní í ṣe pẹ̀lú lílá ìsìnbọnilọ́rùn márùn wájib mandub mubah haram makruh àwọn ìdájọ́ márààrún yìí gbogbo ẹ̀ lẹ́lẹ́ rí inú alukur'an gbogbo ẹ̀ lẹ́lẹ́ rí inú sunna alukur'an lè mú ìdájọ́ wá kọjá sọ́ràn kọjá sọ́ràn yẹn ẹni nǹkan ó lè mú ìdájọ́ wá kọjá sí pé nǹkan yẹn sunna ni kì í sọ̀ràn yẹn ó sì lè mú ìdájọ́ wá kọjá sí pé nǹkan yẹn kọ́ mubah. ṣíṣe rẹ̀ àtàìṣe rẹ̀ ọ̀dọ́gba ó sì tún lè mú dájọ́ wá tọ́tọ́ka sí pé ṣíṣe nǹkan yẹn ń haram ó tún lè mú dájọ́ wá tọ́tọ́ka pé nǹkan yẹn makaro ni sunna nabi muhammad sallallahu alayhi wa sallam ẹni tí kò lè so ṣùgbọ́n ní tó ti rọ sáwọn èèyàn lórí látàrí pé wọn kúkú gbẹ́sìn yìí náà láti onáni kí tá a bá ti pé nǹkan kan wà nù alukurani kì í sọ̀rọ̀ yẹn iná lẹ́sẹ̀ rẹ nìkan tí wọ́n sọ pé ẹ ṣebí súnà náà lọ sọ̀rọ̀ pé ká fi rùn gbọ́nlẹ̀ ṣebí súnà lọ sọ bẹ́ẹ̀ tó bá tó kọ fa fífa rẹ̀ haram dídá sí ọ̀ràn yẹn ni tó ń ti pé súnà ló mú wa tòrá gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn wa kéèkàn sí káàkà máa sọ̀rọ̀ lásán yàrá kékeré sí gbogbo yẹn ló lè tú ẹ́ńjìnì mọ́tò tí yàrá bá kọ́ ń parí ò nígbà kan bọ tó ẹ́ńjìnì machine kan ká tó pé mọ́tò wọ́n má bàa bọ dá méjì pé wàá lẹ́sìn sí wàá di pé dájá ti ẹran náà ni ọkàn máa sọ ń parí nítorí máa ń parí ọkàn máa bẹ̀sẹ̀ jẹ́ lásán. so torí ẹ wa ma atakumur rasulu fakhudhu wa ma nahakum anhu fantahu gbogbo ń dáná bí bá mú wá fún yẹn gbà. gbogbo ń tọ́ba kọ̀ fún yẹn jìnnà sí lẹ́ yẹn ẹ̀yin tí a máa fi lànà anábì ráàlì lẹ́ yẹn a ti kà lànà anábì kún kankan yẹn ọ̀ràn yẹn ni kò mójútó ń tànàbì mu wa ọ̀ràn yẹn kò jìnnà sí ń tànàbì bá ní kẹ́ jìnnà sí. ọlọ́run tó sọ pé ọ̀rọ̀ rèé tara àfẹnú gbogbo ọ̀rọ̀ tí máa ń bá sọ iṣẹ́ tá fi ránṣẹ́ sí ní fi ń sọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ tí máa ń bá sọ ń pẹ̀ kìí sì ẹ̀ iṣẹ́ tá fi ránṣẹ́ sí ní fi ń sọ̀rọ̀ eléyìí túmọ̀ sí wa sọ òun ló ní gbólóhùn rẹ̀ ọ̀dọ̀ rẹ̀ ta ló ní gbólóhùn ọ̀rọ̀ tá à ń gbọ́ anabi sallallahu alaihi wasallam ọ̀dọ̀ ta ni túmọ̀ rẹ̀ ti wá Allahu rabbul alamin yàtọ̀ sí wọ àtọ̀rọ̀ àti túmọ̀ rẹ̀ ọ̀dọ̀ rẹ̀ náà ló ti wá náà ló ń rò ló ń sọ àmọ́ lọ́n lọ́dọ̀ọ̀rọ̀ rẹ̀ àmọ́ ọ̀ lọ sọ ń pàápàá èso pọ́lọ́ ń ṣe wá èso anabi wọ gẹ́gẹ́ bíi ta ìwọ lọ ń sọ ń pàápàá ìdí nu tó sì jìyà ìdínú tọ́lọ́ ń sì kí ọ lórí ọ̀rọ̀ rẹ̀ torí wọ́n lọ màmá sọ wọ́n lọ sẹ̀sá pé màá sọ ó rọ ọlọ́run láti má sọ ó sì rọ ọlọ́run láti sọ ètò ọ̀sọ̀ sọ ó sì lè àti sọ má sọ. àmọ́ nàbí gbogbo sọ àfẹnú jáde ìdí tó fi jẹ́ kò sí nínú ọ̀rọ̀ tí ń bá wa sọ. So. àyàfi tí wọ́n bá rò pé nǹkan kan bẹ nínú àṣẹ ọlọ́run tó ṣe wàdà kì í sọ̀rọ̀ fẹ́nu yàtọ̀ sí gbogbo àwa kúrú jù kálukú tí máa ń sọ̀rọ̀ nu ọ̀rọ̀ fẹ́nu rẹ̀ ni àfi tọ́lọ́run bá gáàdì ẹ̀ lẹ́yìn jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́rin wa ma yantiqu anil hawa in huwa illa wahyun yuha ṣé ń pa gbogbo nǹkan náà ni àbí nípa àwọn nǹkan kan pàtó islam bá sọ pé dídé jókòó sọ̀rọ̀ panama dùbúlẹ̀ kẹyìn lélẹ̀ ṣé gbogbo ẹ̀ náà ọ̀dọ̀ Ọlọ́run ti wá ni sọ́dọ̀ Ọlọ́run gbogbo eléyìí náà ti wá wọ́n ní tó bá ní í ṣe pẹ̀lú ẹ̀sìn ọ̀dọ̀ Ọlọ́run ló ti wá ní tó bá ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀. bí ó ti ṣe máa ṣe nínú ìgbésí ayé yìí ó ṣe é ṣe ó jẹ́ pé ìyànjú ànábì sallallahu alaihi tí èsì wáhì gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí níjọ́ tán lọ wa ń wá ibi táwọn odò ó wà níbi tá a dùn ó nù ọ̀kan náà àwọn sàhábà kẹ́ máa wo báwọn sàhábà sì lẹ́kọ̀ọ́ tó wọ́n yóò fi pa yín lásán pé ká dúró mbì àbí ète téèyàn máa dá lójú ogun ló mú yín sọ pé ká dúró mbì anábì ni kì í ṣe wáyé o ète ogun ni mo rò pé bíi ni ó pè wá jù sàbí wa ni tó bá jẹ́ pé ète ogun ni kì í ṣe bí ìlọ yẹ dúró ibi tó yẹ ká dúró nítòsí ibi tó mi wà torí tó gun bá di pé ọfọ́jú pọ̀ tán tó gbẹ bá ń gbẹ wá àwa lọ́yẹ ká wà nítòsí omi tọ́ba jẹ́ pọ́wọ́ ọ̀tá wa lomi lọ bọ́ sí kò rọ̀ wá lọ́rùn láti mú mi òǹgbẹ ní ọ̀pá wa kú ànábì sì gbà sí wọn lẹ́nu torí pé kìí ṣe wáyé bẹ́ẹ̀ náà níjọ́ kan ọba àwọn èèyàn pàdé wọ́n ti gun gídẹ́bí wọ́n wá ń so igi láàrin akọ àti abo gídẹ́bí nù wọ́n ń gbé wọn gunra wọn wọ́n mú ẹfun tó wà lára kọ wọ́n ń kù sára abo wọn nàbì ṣe wá rí sallallahu alaihi wasallam nítorí ànàbì ò rí kí wọ́n máa ṣe bẹ́ẹ̀ rí láyé ó ṣe wá rí tá ń ṣe báyìí lánàá kí lè kékeré tá ń ṣe náà kálukọ sọ̀kalẹ̀. sẹ́mi ah. pé èèyàn sì ní fẹ́ sórí ibú wa ma atakumur rasulu fakhudhu wa ma nahakum anhu fantahu. wọ́n yà rọra sọ̀kalẹ̀ jẹ́jẹ́ nígbà tó di pé àǹfààní oko yọjú dàbínù lọ́dún náà kò bá so dáadáa gbogbo ẹ̀rí mísímísímísímísí báyìí Wọn á gbé wa bá nàbì jáde tìyín ni ẹ a wò wa mú dàbínù tó rí lọ́wọ́ kí ló dé tí dẹ́bínú rí báyìí lọ́dún yìí wọ́n ní à ah, ṣé ẹ gbàgbé ń jọ́sí <laughs> tá à ń ṣe tá à ń gbé akọ́gun abo gbogbo nǹkan experience ní láyé experience tá à ń gbé akọ́gun abo torí ò lè máa fojú di àwọn èèyàn sọ̀rọ̀ kí sẹ́ mẹ́kò ni wọ́n mọ̀ ò lè fojú di kápẹ́ńtà sọ̀rọ̀ kí sẹ́ kápẹ́ńtà lọ́ọ́ mọ̀ ò lè fojú di bricklayer sèṣe ọwọ́ lọ mà ó lè fojú di ọmọ tó mà wò ìwé lọ mà ó lè fojú di ọmọ tó tó mà kíw kọlù pé yé wa wọn bá iye tí wọn mà náà lọ mà kò túmọ̀ sí pé tó bá jẹ́ pé orí rẹ ọwọ́ agbárí nínú nǹkan tó ń ṣe àwọn yòókù wa gọ̀ láyé nù kò túmọ̀ síbẹ̀ o tí ẹ lọ mà because kálukú pẹ̀lú fíòdì.